through my mind, running through my mind. You for don't tire, you for don't tire. Cause you've been running through my mind, running through my mind. You for don't tire, yes you, you for don't tire. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni á ti rẹ̀ yín. Pẹ̀ ti but pé mo mí sí Missing, missing, mí sí bí tí mo mí sí ilé gan àti máa ṣe kí ni àti I've been thinking about your fun me oh my god but mo mọṣẹ́ Orísun bá ti ṣe wà ní tàǹgbọ́lódé díẹ̀ yẹn mọ́ tí ń fún yín back to back Orísun la fún yàrá fún bísí tó yá yìí tó gbásíkì tó dùn tó kí gbogbo àwọn fans ń lò my god Bùsọ̀ ní gbogbo lẹ ti rí àwọn fíìmù àwa gan la lára àgbà ìdá tá a bá ṣe báyìí àrà láfilẹ̀ tá a ti ṣe báyìí àrà láfilẹ̀ tá a bá tún gbé extravaganza náà jáde àrà náà láti ṣe kí ni láfi ń dá àti bẹ̀rẹ̀ náà ni olórí ètò àìtó Ìjọyà oh my god so much song request even ti àṣìṣe tí màá ṣe so much song request Bùsọ̀ ẹ bá mi play báyìí ẹ bá mi play báyìí àǹtí ṣé èmi bẹ̀rẹ̀ tó ní àti mísì èmi gan mísì bọ́ òye kẹ́ máa mọ̀ wípé sábà ti lọ fún sàdé akọ̀tún akọ̀tún wọ́n ní àgbò tó bá sàṣẹ̀ sẹ́yìn báyìí agbára ló lọ ṣe kí ni ló lọ fi step up ló lọ fi mú wa láfi gbé agbára kàbìtì kàbìtì ẹgbẹ́ gbogbo ẹ̀ ti wà dimensionally okay internationally okay Orísun lánàrà gbà check check check check check la fi ṣe àti dé náà nìyẹn ìṣẹ́yàlẹ̀ tó ètò níjà tẹ̀ bá mọ̀ mi of course so many people know me but tó bá mọ̀ mi tó ní okay tani girl you know so so funkylicious bẹ́ẹ̀ ni mo wà very very funky torí pé kí ni Yusuf Ọdúnbùsọ̀lá ni orúkọ ti tèmi ọmọbìnrin Simeon tó yíwọ́ Tablicious yes ọ̀nà ṣe yí nínú owó bẹ́ẹ̀ ni ó máa jẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ ti máa ṣe kí ni ó máa jù bẹ́ẹ̀ lọ Tablicious aka funky ọmọ ẹ̀rẹ́ tó ṣe kí ni tó gbásìkì tó dùn tó kì í tó ní ṣe kí ni tó yìnbó wa ń ní ẹ́ẹ̀ mo sọ la yes mo dé mo dé torintorin ni in fact kọ́lọ́mọ kó ṣe kí ni kó kìlọ̀ fún mi torí pé kí ni àwọn orin tó máa jù lónìí mo mọ̀ pé ti ní sọ́mọ tó ń gbìn pẹ̀ ti sálẹ̀ but mo máa fún yín ní hotty hotty hotty hotty song tí mo ti keep wípé oh my god àwọn orin àwọn fún àwọn wọ́n ní láti sọ wọ́n ní láti jà wọ́n ní láti jó wọ́n ní láti yọ dáadáa tó ń pé kí ni ìjọyà lẹ́tọ̀ ètò níjọyà so no time to check time nínú dictionary mi and again bad energy ní láti stay far away torí pé kí ni energy tó pọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n òní mo ṣe kí ni ni mo gbé wá number one song on my list are you ready bẹ́ẹ̀ ni number one song tí mo ní fún yín lónìí ṣé máa ń gbọ́ àǹtí mi ẹnu gbẹ bọ̀dá mi ẹnu gbẹ ó wà lọ́wọ́ yìí ẹ jẹ́ ká bá yín náà <laughs> owó yẹn wà níbẹ̀ jẹ́ ká ṣe kí ni ká bá iná tá gángan ló ní orin ẹtì mẹ́ni tó lórin gbàdó gbàdó snare gbàdó international tẹ bá ń gbọ́ oríṣiríṣi yìí ni o ẹ ti máa mọ̀ pé gbàdó gángan ló ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ orin tó wá gbé jáde yìí tó ń bì wìtìwìtì orúkọ ní oil and gas oil and gas <laughs> owó epo ẹ jẹ́ ká ṣe kí ni ká bá iná ẹ ká lọ wo fídíò ẹ máa rí wípé ah, ah, ah, wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ ń gbé nínú ọmọ ènìyàn fún òun ni àbọ̀ àìtí dèbí jóyà ṣì ṣe kí ni. kò yẹ jóyà ó sè tó bá sanwó olú wàá ṣàsanwó tó gate. ìgbẹ́ ẹ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ẹ ọṣẹ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ṣe rí orin yẹn níjọ́ tí mo kọ́kọ́ gbọ́ mo ní kí n lo tún di Ọlámídé ó ní ẹnu gbẹ báyìí torí Ọlọ́run ẹni kì í já yín sí i wọ́n ní ìkan nínú àwọn fans mi kan tán wà ní ìlú òyìnbó ìjọ yìí ó ṣàpè mí ó ní alpha funky báwo ni kí ló ń ṣẹlẹ̀ ah but sísá yìí ẹnu gbẹ ah, ẹ jẹ́ ká bá yín ná owó yìí ah, mo ṣàwọn pé kí ni ẹnu gbẹ wo tún ni brother ìtún sọ báyìí tí mo ṣe já sórí yẹn pé ah after twenty one ní sọ̀kọ̀ tó ń sọ lélẹ̀ ẹ bá shaking, ṣe kí ni ká bá yín spend owó owó yẹn i must to spend ẹ náà ni à ń tẹ̀síwájú next on my list pọ́npọ́npọ́npọ́n ẹ ti mọ wípé mayor kun lọ́kàn sunkàn yes so mayor kun mayor of Lagos <laughs> bẹ́ẹ̀ ló ti ṣe pé rẹ̀ kíkan ni orin tí mayor kun tún wáyé ṣẹ̀ bì tó gbé dàmú sọ fún cha. ṣáṣá òun gangan ló bá dé lórí ètò àìtó ìjòyè àti tọ́jọ́ ti tò ní mẹ́ẹ̀kù hmm. wá ṣe kí ni ó fi ṣe Kiss Daniel tẹ́ bá ti rí Kiss Daniel Poco Master Poco Master come to my bedroom. A cassava day for you. Are you okay? Are you okay? Bẹ́ẹ̀ ni ìyẹn ti kì í sálẹ̀ dé títí mayor kún. Ṣé bá ń gbọ́ orin tí mo fi wọlé sọ? Ó ní sọ́pà yẹn. Orin tí mo you be running through my mind. Etima true true true true love song tó yáyì. Orin olólùfẹ́ tó yáyì tó yàtọ̀ tó pérégedé. Òun kankan ni alátẹ̀wọ̀ Miracle featuring Kiss Daniel. Orin tó kọ́ wá sùkàn Mama di Mama. Ti máa sọ Mama di Mama. Ó yẹ kẹ́ ti mọ̀ pé Teo Savage until the next yes they wan go all over all over ẹ ti mọ̀ pé babe mi ọkàn ni Tiwa Savage but nínú orin yìí wọ́n ti ẹ̀ kọrin jù màmá yẹn ò kọrin jù rárá kíkọ́ náà ṣe wọ́n feature Young Jane àti Kizz Daniel again kíkọ́ lórúkọ orin hello baby in fact ọ̀rọ̀ wà ń bẹ̀ àwọn bíi you cannot take my boyfriend you cannot gbẹ ṣàpọ̀ nínú orin ẹ̀ ẹ kọ́ lọ gbọ́ orin yẹn orin tó ẹ̀ṣẹ̀ bì jáde tuntun tuntun tuntun ni Tabatunde another cha-cha song ó tún wà on the line kò ṣe é à ń bọ̀. Super. you were savage bẹ́ẹ̀ ni tí wọ́n savage gangan ló ń dún lọ́wọ́lọ́wọ́ yẹn pẹ̀lú Young John àti Kid Daniel tí a pe orin yẹn ní hello baby hello baby <laughs> ọlọ́run ọmọ bébì tí wọ́n bá nínú orin yẹn o Baby, tí wọ́n bá wí gan àti mọ̀ àmọ́ ọ̀rọ̀ kún nínú orin yẹn then on to the next burner burner tí wọ́n gbọ́ nípa burner boy then you can listen to Dangote Dangote Dangote sí ilé ìfọ̀mọ́ ni o me are the killing them sharp. Hey, very killing everybody killing gbogbo wọn pátápátá pẹ̀lú àwọn vibes tó yá ìtòyọrantí tó gbásì lórí ètò àìtòyí ìjòyà Sagoni à ń sọ̀rọ̀ nípa ìbúrọ́nà boy pẹ̀lú orin anybody anybody whoops tabari video ẹ̀ máa rí bọ́nà bọ̀ red top you know very ginger kind of look swaggish funkylicious beauty funky ọmọ ẹ̀lẹ́yìn fat orin yẹn ó ṣe kí ni ó wà very very on point gan ni ẹ kọ́ lọ gbọ́ orin yẹn tí a bá padà dé ẹ máa mọ̀ pé ìjọyà tí mo ní fún yín lónìí ó ṣàna wọlé properly ni à ń bọ̀. baby, I'm getting jealous. Don't wanna see you with anybody, cause I'm getting jealous. Baby, fireboy ló ṣégi ló ń fire everything lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ báyìí. bye. <laughs> The ń gbọ́, I'm getting addicted, ọ̀dọ̀. Oh, I'm getting addicted. Oh. <laughs> Ó yẹ kí n ṣe kí ni, kémi gan lọ it kí Fire boy, come here. Why are you getting addicted to? Ẹ ká lọ gbọ́ only láti àwọn fireboy. Kí gan ni orúkọ orin yẹn? Jealous. Ó outside ẹyẹ ẹyẹ gan ni. À ń addicted, oh, I'm getting addicted, oh, I'm getting addicted. Benny, ni so sọ addicted sí nítorí pé kí ni tí n bá ti rí tẹ̀njó tẹ̀yàn lórí ètò mi ó máa go fly mood oh my gosh one kiss to fly. Bẹ́ẹ̀ ni à ń tẹ̀síwájú torí pé kí ni owó ta ní òní tán ẹ ṣàmì. Bẹ́ẹ̀ ni Wizkid ló jáde síta bàbá pẹ̀lú soft soft kíkan ní orúkọ orin yẹn hmm, money remix The money where we get, you know, go finish, oh, and uh, I got bad money. I'm for. Money where we get, yo, you know, go finish, oh, what day? A and yeah. láti ọwọ́ whiskey, featuring south south south a ti ń tẹ̀síwájú pé kí ni lọ́wọ́lọ́wọ́ báyìí bírí bang, tó bá ń gbọ́ bìgìbìgì heavy, heavy. <laughs> baby do you want me lọ́wọ́ tẹ̀ sí gbọ́ pretty bang bang ó yẹ kẹ́ ti mọ̀ pé peruzzi owó gan ni ọpọ́sùkàn lórí ètò wa ètò ìjọya royal majesty ẹ kàn lọ gbọ́ orin majesty láti ọwọ́ peruzzi tẹ bá rí fídíò yẹn ẹ máa rí ọmọdé kan tó rẹwà tó wedding gown you know hàn fún lóríṣiríṣi pé okay you belong to me I belong to you tẹ́fẹ́ tí wọ́n rí orin yẹn too much drama ló wà involved pẹ̀lú ẹ̀ torí pé kí ni at the end of the day gown yẹn tó wọ wedding gown yẹn ó ní láti pick between Peruzzi àti èèyàn kan ẹ ká lọ wo fídíò yẹn ká mọ ẹni tó pick gangan nínú fídíò yẹn Peruzzi Peruzzi Peruzzi majesty àwọn. All I shine your light. Hey, shine, by the Don't be shy. Ah. I royal majesty. Very mo majesty gan ni mo lọ́rọ̀ pé gbádùn orin ọwọ́ Peruzzi yẹn majesty. Orin tó pọ̀ sókàn ẹni tí mo nífẹ̀ẹ́ sí ni. Orin a yato. gbẹ́jú a yato. in fact voice say, oh shaking, oh shapra pragoni. ṣàprápra gan ni. shapra wọ́n shapra stickily. Oh, ṣàprastically òun ọ̀lẹ́ L to the A to the X Last. Last gan ni orúkọ orin sáyẹ̀nsì kí ló jẹ́ kí n nífẹ̀ẹ́ lax gan mo ti nífẹ̀ẹ́ orin yìí ju nífẹ̀ẹ́ orin yẹn tó pé gbogbo orin tó bá bí báyìí màmá ṣe kí ni màmá fi ṣe grab your cup ẹ fi kọrin yẹn fún yín náà. If you give me your love, oh, me I go die for you, banana for you. Àwọn eléyìí ò ṣe banana rárá o, eléyìí ọkọ̀ náà pè ní sáyẹ̀nsì, kíkan là ń sáyẹ̀nsì, ọlọ́run ṣe kí ni ó ti sáyẹ̀nsì gbogbo ẹ̀. Ẹ ká lọ gbọ́ new release by L to the A to the X sáyẹ̀nsì, à ń bọ̀ wọlé kọlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n mo lérò pé gbádùn ìjọyà tó gbàsì tó dùn tó kí tó yí gbogbo pẹ̀lú your girl funky ọmọ ilẹ̀ tó ṣáná properly ọ̀ṣẹ́ mo ti jù sí i bọ̀yẹ́lẹ̀ tí mo fẹ́ jù sí i mo mọ̀ ọ́n àlẹ́ máa ní turn up turn up turn up tágọ́ ni mo sọ̀rọ̀ nípa Zlatan ìbílẹ̀ <laughs> tó bá ń gbọ́ nípa yìí lò gbogbo àwọn zanku master ìbílẹ̀. <laughs> kò sáyé ẹ̀mí báyìí torí pé kí ni ẹ lè wo mi go down down bẹ́ẹ̀ but pápá ẹ̀rí mi go down down and zanku anything and we trying we trying kíkan ní orin tí Zlatan bí jáde this year in fact Zlatan Zlatan ó rí lè jáde pẹ̀lú agbádá tẹ bá mọ̀ pé èèyàn pèrè ní ìbílẹ̀ mo ti rí lọ́lọ́kan òjọ̀ kan pẹ̀lú you know so many so many so many tones but eléyìí ó jáde pẹ̀lú agbádá tó yá ìgbẹ́ òkè this one is ìbílẹ̀ ó yẹ ká lọ ṣe kí ni ká jọ jó ó wọ agbádá àwọn orin tó wà ń bẹ̀ wọ́n ṣe kí ni wọ́n ní kìmì nínú in fact àdúrà ló bá dé Zlatan tó ti born again <laughs> offering time blessing time òun gangan ló wà nínú orin yẹn offering time blessing time mo dọ̀rọ̀ pé ti gbé bọ́ọ̀lì yẹn lẹ ti gbé sóyin pẹ̀lú orin Zlatan ìbílẹ̀ látìrí bílẹ̀ tí ó pè ní this year máa fẹ́ gbé yín padà sọ́dọ̀ big beautiful big beautiful tiny baby tẹ́lá wá don't take it personal I just wanna show you love tẹ́lá dẹ̀ tún gbọ́ bóyá kéèsì o lèlè tẹ́lá tún gbọ́ sugar daddy <laughs> lollipop <laughs> ẹ ti máa mọ̀ wípé tẹ́ni makanaki tẹ́ni makanaki owó kan là ń ṣe kí ni là ń sọ̀rọ̀ nípa ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ kíkan lórúkọ orin tó tún ṣẹ̀ṣẹ̀ gbé jáde wàwà píṣú píṣú píṣú Power Rangers ni àkọ́rí orin yẹn kí ló ṣẹlẹ̀ nínú Power Rangers kíkan ní Power Rangers ẹ ká lọ jó sí orin yẹn ó yá ìgan ni à ń bọ̀ gbẹ́sẹ̀. ó wà lẹ̀ ọlọ́run ló wà lókè èṣù ló wà lẹ̀. fẹ́rẹ̀ pẹ̀ gbádùn orin tí mo jù sí láti ọwọ́ sídìkì tí a pè ní Ghana must go ike o ike orin tuntun ti jáde o ẹja tuntun ṣe kíni ó ti bú wọnú ẹ torí pé kíni òjòrò lọpọn súnkàn láti ọwọ́ dj neptune sagolo feature ó feature D'banj àti flash orin ó ṣe kíni ó yá igan ó lálẹ́